أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أدعو قفه ولهم أترى إكيد مع نبي محمد صلى الله عليه وسلم إيه، كي تنام kí ọmọkùnrin ní orí ànábì kọ́ wọn bá àwọn sọ́ábà rẹ̀ gbogbo àwọn tó fi dáadáa tẹ̀lé ìlànà ànábì náà tó fi tíjọ́ gbélé àlùkìyàmù àwọn olùkọ́ ọlọ́run bá wa sọ wọn lẹ́sàn-án lọ́ọ̀rẹ́ àwọn òbí tó bí wa ọlọ́run dákun jọ jàre ìdùnnú gbogbogbò ọlọ́run dákun mọ́sàn bá wa ṣe fún ọ̀dẹ̀rà àti arahamu rahim gbogbo wọn náà pátá àbùkátà wa lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan tí ó jọra wọn àti ibi tó ti papọ̀ ọlọ́mọsàn bá wa bí yẹ ọ̀dẹ̀rà àti arahamu rahim ọlọ́run abẹ́ọ́ fi ọlá agbára rẹ̀ àfi bẹ́ọ́ ájì tọdún ní ọlọ́run mọ́sàsí ní ìrọ̀rùn fún àwa náà mọ́sàsí ní ìrọ̀rùn fún wa bi rahmatika ya arhamar rahimin torí pé nínú tí ẹ̀dá máa fi sínú ẹ̀mí náà ló wà nígbà tó jẹ́ sí pé kò sì ní tí ìṣe ti ń jẹ́ ọ̀ràn yẹn ájì èèyàn gbọ́dọ̀ máa bẹ ọlọ́run kí ọlọ́run kó ṣe ní ìrọ̀rùn fún kí wọ́n sì fi sẹ́mi torí àwọn oore eléyìí tó pọ̀ tó wà ń bẹ́ẹ̀ wa tó ti wá lọ náà ọlọ́run kí ó gbà ní ìjọsìn fún wọn kí ọlọ́run kí ó sì tún sí òní náà ní ọlọ́run kí ó máa jẹ́ náfìlà fún wọn gbèrà mọ́tíkà ya rahman rahman. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àdìsí ti yàwó máa láàárọ̀ yìí àdìsí àfáwà abu musa al-ash'ari àwọn ni yàwó máa fúnra wa láàárọ̀ yìí nínú àwọn tí wọ́n gbẹ́pàá àdìsí náà ni bàbá náà wà kí a mọ orúkọ wọn sí abdullahi bin qais àdìsí náà tó fẹ́ kọ́ wa nínú àwọn ẹ̀kọ́ Islam tí kò yẹ kí mùsùlùmí kó mọ́ mà ń jẹ́ àdìtẹ́lẹ̀ karùn-ún lé ní ọgọ́rin that is adi eighty five gbọ́dọ̀ ó sì wá tó jẹ pé tẹ́lẹ̀ karùn-ún dín ní àádọ́rùn-ún. عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه النار إنما هي عدو لكم فإذا نمتم فأطفئوها عنكم لكن عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه النار إنما هي عدو لكم فإذا نمتم فأطفئوها عنكم متفق عليه ó wà kábí ẹlẹ́ẹ̀kejì náà kun tó yẹ pàdé sábà abu musa náà ni an abi musa al-ashari radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam. المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا متفق عليه حديث ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rùn-ún òní ẹlẹ́ẹ̀kejì yẹn. abáwọ abu musa wọn sọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́run kò mọ ọba ọ sọ wípé inna adi iná rọ ẹ iná yìí eléyìí iná iná máa iye àdówó lẹkùn ọ̀tá yín ni iná jẹ́ o ọ̀tá yín òun ni iná fàyídà tẹ ẹ bá ti wá ṣùgbọ́n a ti gbọ́ yé nínú ọ̀rọ̀ tá ànábì sọ pé kì í ṣe pé ẹni tó ti sùn lọ ayé kọ̀sọ́tún ànáwùmá ẹ bá ti gbèrò pé ẹ fẹ́ sùn fa àpèfẹ́ o ẹ yà pa iná o ẹ má fi iná lẹ̀kọ́ máa jò nínú ilé o ẹ pa iná o àwọn ọ̀rọ̀ yìí á wà rí wípé iná wo ni tá ànábì gbà lérò pé ká pa àwọn àfáà onímímọ̀ wọn wádìí lórí eléyìí Wọn ní àkọ́kọ́ bẹ́ẹ̀ ni wípé bóyá adánásì kankan ni bóyá iná tí à ń tàn nínú ilé gan ni àwọn àfáà ní gbogbo eléyìí náà ló kó sínú nínú ọ̀rọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ǹjẹ́ amúrúnwà àjíbò ni. wọ́n ní kò kì í ṣe wípé amúrún wájibù ni ṣùgbọ́n láti lè jẹ́ àǹfààní fún wa ìmọ̀ràn lànàbí fún wa sallallahu alaihi táwọn pè ní irishad àbíká pé mí náà sunna pé téèyàn bá ṣe èèyàn náà lè ń ra àwọn àǹfààní tí ń bẹ ń bẹ ṣùgbọ́n pàtẹ́yìn bá ṣe táburú kan bá ṣẹlẹ̀ sí yẹn bẹ́ẹ̀ èèyàn máa rí fáàsì pé ànábì sọ fún wa pé ká ṣe bẹ́ẹ̀ o tó bá yẹ kó má lọ lè ṣe ni ó sì súnmọ́ kí aburú yìí ọmọ ṣẹlẹ̀ sí mi lápèjúwe ẹni tó fẹ́ sùn tó wá nítọ̀ yẹ kí n gbóúnjẹ kaná ńgbà tí mo bá jí ẹni pé tí o bá sún mọ́ àbí tí o bá tí o bá sùn lé kó tó jí ńgbà míì ó kéré bí kẹlòmíì kó dáná gáàsì kalẹ̀ àbí kí ẹ kó dáná stóòfù náà kalẹ̀ ní kó gbóúnjẹ sórí iná kó ru gbé lọ ó ṣeé ṣe pé nígbà tó ń jẹ yẹn bá ń jóná èéfín àti òórùn kìíní yẹn bóyá náà ò ní ò jìyẹ nítorí nínú ilé bóyá ilé ò ti jó àmọyẹrú èyí tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹkọ bóyá ẹlòmíì ọkàn ní dara gbóúnjẹ kaná kí n tara rẹsì díẹ̀ yóò bá wí pé nígbà tí iná bá mú ilé èéfín rẹ̀ ò ní ò jìyùn nínú ilé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kọ́ Islam tí ànábì kọ́ wa ní wípé tó bá ti fẹ́ sùn tó bá jẹ mọ́ iná pa á ni o. lórí eléyìí ẹnìkan wá jẹ́ níjọ́ kan sí ọ̀rọ̀ yìí pé èyí tó jẹ́ iná inú ilé ọ̀rọ̀ ànábì yẹn súnmọ́ kókó sínú mo ní kí oníjọ́ kan àwọn olè wá sádùúgbò àwọn ìgbà tóun fẹ́ sùn òun inú ilé gbogbo inú ilé báyìí tó kan yàrá àwọn ni àwọn eléyìí ò tiẹ̀ sí ilé olùkùsí náà kan nínú ó lóun sì ti gbọ́ngbà ti wà àdúgbò ẹ̀rú ti ń ba òun náà tóun náà wà nù yàrá pé tó nǹkan dé lónìí wọ́n á dé yàrá àwọn eléyìí ò sílé orí olóòrí pé wọ́n tán náà ni àṣìbí náà ló wà ìwọ̀n tán náà kò sí ó lóun bẹ́ẹ̀ tóun gbọ̀n mọ́lẹ̀ òun àtàwọn ọmọ nínú ilé. wà tí ó dijọ́ kejì lòun bá rántí pé tọ òun ti ti sọ pé àrẹ́bí sùn ká máa pa torí ìdí eléyìí kò túmọ̀ sí pé àǹfààní tó lè nìkan nǹkan mìíràn lè ṣẹlẹ̀ bí ẹ bá fẹ́ sùn bó tilẹ̀ jẹ́ sí pé àdáwò ta kàn wá kó sí láyé lóde òní òun làdánwò wípé báyà tó fẹ́ sùn náà ni wọ́n ṣe múná dé níná lórí sẹ́ẹ̀tì má báyà tó fẹ́ sùn náà ni wọ́n múná dé chájẹ́kù ń lò òun bẹ̀ náà ló ti chájẹ́ torí pé bí ọba ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó jẹ mọ́ electric kìnìún ń lò yẹn náà ó yẹ kéèyàn ó fọ ẹ̀ ó yẹ kéèyàn gbìyànjú pa gbogbo ohun tí ń jẹ mọ́ àwọn iná inú ilé nì torí bí ti sùn náà ni iná ti spark tó sì ju gbogbo inú ilé bí ti sùn náà ni iná ti ló ti spark tó jẹ́ sí pé ó ń gangan náà láburú rẹ̀ kọ́ sí tó túmọ̀ sí wípé àyè rí ọ̀pọ̀lọpọ̀ àdìsí yìí lò tọ́pọ̀lọpọ̀ aburú sì fi ń ṣẹlẹ̀ àwọn tó jẹ́ àwọn olórí wa náà tán wá nǹkan sí sí ọ̀rọ̀ àǹfààní iná táburú wọn fi ń ṣẹlẹ̀ àánú pin tọ́pọ̀ ńbẹ́ o tí wọn bá wá fẹ́ pin tọ́pọ̀ ńbẹ́ nítorí ẹni káwọn náà tètè wá ọ̀nà àbáyọ sí gbogbo àwọn nǹkan tá a máa ní bùkátà sí táàpì lè máa lo ìṣẹ̀mí bó ti yẹ ká lò eléyìí ni ẹ̀kọ́ tànàbí ká kọ́ nípa bó ni ọ̀rọ̀ náà kí ló wá dé tànàbí pé iná lọ́ta wa ànàbí jẹ́ ká mọ̀ yìí pé iná ní kò sẹ́nìkan tí ó bẹ kó wọn wọ bẹ kò sí ẹnìkan tó wá lè lo bóyá bí ìka rẹ̀ àbí nǹkan kan tí ó wàá fi sórí iná tí ó sì kó òun jẹ ìgbádùn ni ó ní fọwọ́ lé àfikọ́ sọ́kọ́ kó mẹ́ ara àtúmọ̀ tí fi ń jẹ́ ọ̀tá wa òun lélẹ́yìí. kò si kankan wa tí iná fọwọ́ bà tí ó wàá dùn wọn iná sì ti bá ń ju aṣọ mi yìí abe kan iná ti bá ń ju aṣọ mi yìí inú rẹ̀ dùn abẹ́rẹ́ iná ti bá ń ju ìwé mi yìí tí èsì wọ́n ló tí èsì wọ́n lọ kójú ó ni ó fún ọ ká tó wá pé èyí tó jẹ́ ọ̀gá jù òun níjọ́ gbé tó túmọ̀ sí pé ẹni rẹ̀ ọba já síná a rí i pé òfò ńlá lọ́sẹ̀lẹ̀ sóńtọ̀ lẹ́ńtọ́rọ̀ rẹ̀ bá já sí iná jẹ́gbẹ̀rẹ̀ àdìkì àmọ́ kọ́lọ́n kọ́mọ́sá là wá ní gbogbo ìwà àti ìṣe eléyìí tó lè mú ni kí ọ̀rọ̀ ẹni ọ̀kángun sí iná níjọ́gbẹ̀rẹ̀ àdìkì àmọ́. àdìtẹ̀ lẹ́ẹ̀kejì òun ni àdìtì àbáwá Abu Musa náà ti ṣe àdìsẹ́ lẹ́ẹ̀kẹrìndínláàádọ́rùn-ún tí a wí fúnra wa àbáwọ̀ àbú musa sọ fún wa pé òjíṣẹ́ ọlọ́run ìtẹ́ ọlọ́run ọlọ́run kó mọ bá a tó ṣàlàyé fún wa pé àlèmọ́ọ̀mìnà lèlèmọ́ọ̀mìnì mùmìnì àti mùmìnì kálíbùnìyàn anábìnrin ẹdí ọ̀dà ẹ̀gẹ́ bí ilé tá a mọ ni o yẹ̀ṣùdò báàdò òbáàdọ̀ tó ṣe wípé apá ògiri kan bí òun ni ó mú apá ògiri kejì lọ́wọ́ ẹ̀rí pé tí ògiri kan bá ti fi lé lanú ẹ̀ máa rí wípé ẹgbẹ́kejì òun náà òun náà lanu náà nìyẹn tó túmọ̀ sí wípé ìṣubú àwọn méjèèjì náà ó súnmọ́ kọ́mọ́sí kínní o ó súnmọ́ kọ́mọ́ pẹ̀lú tí ó fi wó abẹ́rẹ́ ẹ wo ànábì ànábì ti gbé ọ̀rọ̀ kalẹ̀ sógiri ilé ànábì lónìí ànábì gbé ọ̀rọ̀ wá bi tẹ̀síbì gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́kẹ́wò ní ìyẹn làá máa pè ní uslubu tashbih nínú ilmul bayan tí a máa rí i pé alimuminun lilimumini ìyẹn ń jẹ́ alimushabahu albuniyan yasudu bado abado yóò máa jẹ́ kí ni o alimushabahu bìí tí ó sì máa jẹ́ atashbihu ghairu mufrad kí ló ń bẹ̀ ni wípé bí wọ́n ṣe gbára wọn mú yẹn gbígbámú tí wọ́n gbára wọn mú yẹn òun lànàbí fẹ́ lò fún wa lọ́fẹ́ káwa náà gbọ́yé pé ní àwa táwa ti jẹ́ mùmíní síra wa ó yẹ ká dira wa mú ni ó yẹ ká máa ra wa lọ́wọ́ ni torí pé ńgbà tí ọwọ́ tóun bá ríra rẹ̀ gẹ́gẹ́ bí wípé à ó sì wá lè jẹ́ pé ẹnu lèmi ń sìn jojúmọ́ ẹnu ni mò ń sìn èmi ni ó fi ṣe wàhálà èmi ni ó fi lọ́bi iṣẹ́ tó bá tún dé náà bí ìyàwó náà bá tún dáná ọwọ́ náà lòun náà tó bá tún dáná òun tán èmi náà máa tún wọn gbé sẹ́nu abẹ́rẹ́ nǹkan tóun náà bá wá rò báwọn títí tó wá rò pé òun ò ṣiṣẹ́ mọ́ ẹ̀rí mọ́ka ìwé yorùbá ìwé english kanjọ́ kan wọ́n kàn ra mu wá gẹ́gẹ́ bí ibi kọ́ni lẹ́kọ̀ọ́ ni nínú àwọn átíkù kan wọ́n ní ọwọ́ àti ojú àti ẹsẹ̀ àti etí gbogbo àwọn oríkèéríkè yòókù wọn yẹn gbogbo wọn sábà ronú níjọ kan wọn ló sì jẹ́ sí pé inú làwọn ń sìn abẹ́rẹ́ nǹkan inú òun làwọn ń sìn ẹnu náà òun náà kún wọn ó sì jẹ́ pé gbogbo gbà ọ̀nà òun ni wọ́n máa gbóúnjẹ gbà kọjá yóò gbóúnjẹ pa bẹ̀ kò ní kápò ní dúró síbẹ̀ bó tó há síbẹ̀ wọ́n tún bomi sí wọ́n tún yọ dànù wọ́n mọ̀tò dá ó dọ̀ọ́lẹ̀ torí ìdí eléyìí gbogbo wọn sábà pé mítìn pé ẹ gbọ́ èmi ò ṣiṣẹ́ mọ́ tèmi o èmi dà sẹ́lẹ̀ kì í ṣiṣẹ́ mọ́ ọwọ́ náà ó tiẹ̀ tó bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ láti fẹ́ ibi àrí ah èmi náà fi máa mú gbogbo náà gan kò ní kí agbá mi yóò kì mí mọ́ ẹnu náà bó o ti gbóná èmi náà tún sáré fi fẹ́ ń gbà mí yóò ju nǹkan gbóná sí mi yìí mọ́ yóò sáré tó mọ yí káàkiri gbà mí àwọn òbó nǹkan kan ẹsẹ̀ náà ń kìlọ̀ fún wọn pé ẹ má sì ń tẹ́lẹ̀ fẹ́ yìí o ẹ méjì á sì ń dá ara fẹ́ ṣe yìí o ọ̀nà ìwọ ọ̀dì wọ́n dìndìn ní tiẹ̀ nì ṣébí wọn ni ó mú rìn lọ bẹ̀ àbí wọn kì í mọ mú rìn lọ. ẹ gbà tó wá lu ọgbó ọjọ́ náà jọyìn ogun wọn bá jọyìn ara ogun wọn bá jọyìn ara papọ̀ pé àwọn ọ̀dà sẹ́lẹ̀ àwọn fẹ́ fi hàn inú wípé ó sì jẹ́ pé òun nìkan làwọn ń sìn jẹ̀mọ́ gbogbo wọn da sẹ́lẹ̀ wọn làwọn ọ̀lọ́bíṣẹ́ oúnjẹ ọ̀lọ́nú lóòótọ́ inú fíìlì ẹ̀ dàwọn àsìkò kan nígbà tí inú fílẹ̀ dàwọn àsìkò kan inú wọn ń dùn pé ẹ̀hẹ́n ọlọ́run mú ebi ti ń pa ebi ti ń pa nígbà tí inú tí inú bá débi kan tó inú pa kámú ṣùgbọ́n nígbà tí ó di wípé ń pẹ́ díẹ̀ díẹ̀ ojú náà ọ̀fẹ́ gbà á mọ́ ojú ni à ah, ẹ gbọ́ kiri ọ̀fẹ́ kọ̀fẹ́ jọra wọn mọ́ o ó di pójú náà ń pọ́n ó di pójú náà ń pọ́n tẹ̀ pété bí bá pààyàn dáadáa ọ̀fẹ́ máa rí.

lẹ́sẹ̀ kan náà ìwọ tó ara padà yìí pé ibi yìí o ẹnìkan lára fẹ́ bí ìyà jẹ o ẹnìkan oṣù ogun apẹ́lẹ́ lórí o sẹ́ni pé kọ̀ọ̀fẹ́ máa lórí òun nìkan wáyé o sẹ́ni pé ọwọ́ ìyá bá àwọn náà báyìí tó bá rí bẹ́ẹ̀ wípé àsọ̀rọ̀ tá ànẹ́bí sọ yìí pé kálíbù kálíbù nínú orí o wọ́n tó bá ti pé ni ọmọ ìyá ó sì bá a wípé ìwọ náà àbùkù fún ìwọ fún òun kó o kún lórí ẹ̀ látara bẹ́ẹ̀ náà náà nìwọ náà obìnrin àánú gbà látara bẹ́ẹ̀ lórí ó ti náà lọ́wọ́ ṣùgbọ́n bí kò dúró bí kò ṣe lè nìkan ó ṣe lè nìkan responsibility ọ̀hún kí wọ́n náà ṣe láti lè fi ṣe ó sì bá a wípé ìyá rẹ̀ ó jẹ ìwọ náà torí di eléyìí anabi sallallahu alayhi wa sallam látara kí a kúnra wa lọ́wọ́ ẹ wo àpèjúwe tá anabi mú wa ẹ wo bá anabi ṣe fi kíni bá anabi ṣe fi ìbáṣepọ̀ yìí tí nǹkan fi lè dánmọ́rán tàbí lè dúró tọ́ tàbí lè jọ wà papọ̀ ẹ wo bá anabi ṣe fi jọ ògiri ilé tí wọ́n múra wọn lọ́wọ́ abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ kò ṣe ilé náà kò ṣe ní rọrùn fún àwa náà láti máa lò kí a lè máa kúnra wa lọ́wọ́ kàbìlì máa ní àṣeyọrí nínú gbogbo àwọn ìgbésí ayé wa wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa wa sallim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.